bọ́kọ bọ́ọ̀kọ o. àbọ̀kọ. bó o bọ́kọ nílé. àbọ̀kọ. bó o bá lè lóde. àbọ̀kọ. yóò bọ́kọ rẹ o. àbọ̀kọ. yóò bá lè rẹ o. àbọ̀kọ. onídé wa gbàdé rẹ. ẹlẹ́sìn ló wá sí àkọ. onídé wa gbàdé rẹ. ẹlẹ́sìn ló wá sí àkọ. ẹ kárìlá ẹ̀yin ọmọ ẹ kú ojúmọ́ o. ẹ kárìlá ẹ̀sìn alẹ́ ẹ̀sìn alẹ́ àjíbí. àbí ẹ ṣeun ẹ̀yin ọmọ ẹ tún káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò kọ́ ọmọ rẹ tó láti kékeré ní ti ń bá wọn lọ agbanakí náà lolùkọ́ yín Yakub Kamil àti Ádámù wà pẹ̀lú mi bí ọjọ́ gbogbo ẹ tún jẹ́ ká mọ̀ ẹgbẹ́ tó bọ̀ lóní ràbájìgàn àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín abídí Yorùbá tá a kọ́ tá a fi tì sórí ní lọ́jọ́ sí la fẹ́ tẹ̀síwájú díẹ̀ sí lájọ́ òní ń kọ́ pírísí la tẹ̀síwájú. Lílàkúnmí. Lílàkúnmí. Ríràkúnmí. Lílàkúnmí. Sí sálúbàtà. Sí sálúbàtà. Ẹ káre láì ọmọ, ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ó yá Kamil loro. Pétérù lọ́rọ̀. Pétérù jẹ súyá tó láta. Ádámù ló ràkúnmí lọ́rọ̀ fún mi. Ìfẹ́gbò làkúnmí. Ó ti yá Yakub ló sálúbàtà lọ́rọ̀. Sálúbàtà já kùtùkùtù. Ẹ bá ń fúnra yín látẹ̀wọ́ tó rinlẹ̀ dáa tó wá lọ lónìí ẹjẹ́ ń bi yín ǹjẹ́ rántí àwọn ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ tá kọ́ lọ́jọ́ sí àbẹ́ ti fi jẹ kà. àbíkú ọkọ. ó yẹ ẹ̀kọ́ lórí fún mi. àkú àbí ìṣègùn ọdún tó tó ẹ̀jẹ̀ àbáwẹ̀. àtúnrí jù báyìí lọ fún tọjọ́ òní ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára èdùà ṣùgbọ́n ká tó lọ bí ọjọ́ gbogbo ẹ mọ̀ pa akọrin á lùlù ẹ̀yin ọmọọṣẹ́ ti gbáradì fúnjó. a ti gbáradì fúnjó. dàbọ̀. ó